shine. ẹ̀yin èèyàn mi àbí ẹnu ìbànújẹ́ àbí ẹ̀rù ń bà yín ibì kan wà yóò ṣe wí kèsí ìbànújẹ́ ń bẹ kèsí nǹkan yéèyàn lè bẹ̀rù ń bẹ kèsí òkùnkùn níbẹ̀ ebi ìpani níbẹ̀ báwọn èèyàn ikú níbẹ̀ mọ́ ẹ fẹ́ fẹ́ lọ́rù bẹ̀hùn ọ̀nà kan oṣù ló wà ya sí lè mú lọ bẹ nígbà yá bá kú bí ẹ bá kú nínú ọ̀nà ẹ̀ṣẹ̀ yín ìyẹn bá gba Jésù Kristi gbọ́ Ọlọ́run ẹ darí ẹ̀ṣẹ̀ yín jì yín ẹ dúró tì yín ní gbogbo ìgbà esi àràn yín lọ́wọ́ kẹ́ bá lè máa ṣe nǹkan yìí nigba gbogbo nigba yẹn bá kú èèmù yín lọ́rùn kẹ́ bá lè máa gbé níbi yòó pàápàá wà ó kú lérígi àgbélébù kẹ́ bá lè jẹ gbogbo iya ẹ̀ṣẹ̀ wa àmọ́ níjọ́ kẹta ó jíǹde èèyàn pípọ̀ lórí lẹ́yìn ìgbà yóò jíǹde tán á sì tiẹ̀ jẹun pẹ̀lú rẹ ẹlòmíì tiẹ̀ bá sọ̀ràn lẹ́yìn gbọ̀n ló á lọ́rùn níbi yìí ń gbé lẹ́ẹ̀sán yìí ń tọ́jú bí yóò lẹ́wàá lẹ̀ gbogbo wọn yóò ó ká máa gbé ní gbogbo ìgbà ó fẹ́ràn wa púpọ̀ torí yìí ló ṣe kú kábà lè máa gbé lọ́dọ̀ rẹ̀ ẹ má ṣe jẹ́ kíkú rẹ̀ ṣe lásán gbàgbọ́ lónìí kọ́sìn jẹ́ kéwe ọkàn ẹ mọ́